yorùbá nation yìí ti gbogbo wa ni kò máa gbọ́dọ̀ bàjẹ́ torí kò sí bòrí ìrọ̀rí ká lè lọ àjò lè dàbí ilé ẹ jẹ́ ká sowọ́ pọ̀ ká fi mọ̀ ṣọ̀kan gbé kémi gbé fẹ́yìn tẹ́ ń bẹ nílùú òyìnbó tẹ́ ń sọ pé kò kàn yín ìta ń sọ pé kí a dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan ẹ̀yin ń gbé nílùú òyìnbó lóòótọ́ àmọ́ ilẹ̀ tí ẹ̀ ń gbé yẹn àwọn kan ni wọ́n pinlẹ̀ ìlú yẹn tí wọ́n fi sọ́ di in tó dì ẹ̀yin náà ò ṣe darapọ̀ mọ́ ń tá a gbé dání ẹ̀ṣẹ̀ wo gan ni pé ká sọ pé a fẹ́ dá dúró nígbà tí gbogbo wa ti mọ background in tó ń pè ní nàìjíríà kò sẹ́ni tí kò mọ lọ́pọ̀lọpọ̀ yìí tẹ̀ ń gbé nílùú òyìnbó kò síbikíbi tó bá wà gbogbo wa la mọ̀ pé àjò ò lè dàbí ilé bọ̀ ǹjẹ́ a lè sọ pé ilé ṣe é báyìí <laughs> ilé mà ti wá di ewu báyìí bí gbogbo wa ṣe ń wo nàìjíríà ní thirty years ago ó máa worst sí ni ọ̀pọ̀lọpọ̀ wa àti wá ń gbé nílùú òyìnbó generation to generation ǹjẹ́ ẹ̀ ń rántí pé àjò ò lè dàbí ilé báwo bá tẹ̀lé lọ́mọ́ ǹjẹ́ àwọn ọmọ wa máa lè lọ ǹjẹ́ àwọn ọmọ wa tó ti ń bímọ máa lè lọ ìdáhùn yẹn ìwọ máa béèrè ní ọkàn rẹ ìdí tí a ṣe ń sọ fún gbogbo wa pé tí a bá tètè sowọ́pọ̀ tí a béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú tó ń darí ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ nísìn nítorí pé wọ́n mọ tá à ń béèrè àmọ́ wọn ò fẹ́ fún wa ní tá à ń béèrè nítorí pé tó bá ti fún wa ní tá à ń béèrè ẹ̀tọ́ máa wà bí wọn náà ṣe lẹ́tọ̀ọ́ nílùú òyìnbó tí kò sẹ́nì kankan tó máa àràṣẹ tí kò sí injustice tí gbogbo nǹkan ń lọ bó ṣe jẹ́ kó lọ ní ètò nítorí pé kò sí ètò ní Ondo state kò sí ètò ní Ọ̀yọ́ state Lagos state ò ní ètò Èkìtì ò létò Kwara state ò létò Kogi state ò létò Ọ̀ṣun state ò létò ìdí tí injustice ṣe ń bẹ nílẹ̀ Yorùbá nìyẹn ọ̀pọ̀lọpọ̀ yín dẹ̀ lẹ́mọ̀ yẹn o ẹ̀yin fẹ́ máa fowó ránṣẹ́ sí wọn nílé kọ́ máa bá yín kọ́lé nítorí pé ẹ̀ ń bọ̀ nílé ẹ máa rántí pé ilé ti ń di in tí a rò lọ́kàn kí ló dé tí a fi ń sọ pé a fẹ́ dá dúró tí ẹ̀ ń sọ pé kò lè possible kí ló dé tó kò ṣe lè possible gbogbo òlú tí gbogbo wa ń gbé yẹn àwọn wo ló jẹ́ kó possible ṣé àwọn àǹjọ̀nú ni àbáwọn èèyàn nú ẹ̀ ṣèbí gbogbo wa là ń ṣiṣẹ́ nílùú òyìnbó tá ń ṣiṣẹ́ ní public service tá à ń ṣiṣẹ́ ní private sector gbogbo wa ní business tiwa kí ló wá ń fà á tí a fi ṣe ní tí a fi ń sọ pé ẹ jẹ́ ká béèrè ẹ̀tọ́ ó kúkú ti wà nínú òfin àgbáyé pé a lẹ́tọ̀ọ́ láti dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kí ló dé tá a ṣe lè dá dúró àwọn ìlú tí à ń dárúkọ ní ọ̀tún lọ́sìn ní kéékèèké gbogbo wọn ò tó wà àmọ́ wọ́n dá dúró kí ló wá ń fà á tẹ̀yìn òfin jẹ́ ká dá dúró o ìtorí pé ó jẹ́ olóyè Dr. Sunday Igboho nítorí ó jẹ́ bàbá Akíntóyè ẹ bẹ́yìn náà bá darapọ̀ á fi jẹ́ kí ìrìn àjò yẹn kó tètè yá náà ni nítorí pé Yorùbá tá à ń béèrè fún pé ká dá dúró Nàìjíríà ò lè work kò sẹ́nì kankan tó lè túnṣe àfi kólúkálukú kó dánmú ìyá ẹ̀gbẹ́ kọ́ máa ṣe tiwọn káwa máa ṣe tiwa bí United Kingdom bó ṣe kúrò nínú EU ìyẹn European Union ní 2016 pẹ̀lú ẹ̀ náà wọ́n sì ń bá wọn ṣe tá a bá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè àwọn tó jẹ́ neighbor wa a máa bá wọn ṣe it could be today it could be tomorrow ìran Yorùbá máa bọ́ kúrò nínú ibi tó ń pè Nàìjíríà gbogbo ẹ̀yin tẹ́ wá ń fọ́lù àwọn olóṣèlú láti abroad uh-uh. ẹ̀yin ń gbé níbi tó dáa ẹ̀ ń gbé níbi tàlàáfíà wà ẹ̀ ń gbé níbi tí gbogbo welfare system ṣiṣẹ́ tí healthcare system ṣiṣẹ́ tí education system ṣiṣẹ́ kódà ẹ lọ church wọ́n respect yín ẹ̀ ń lọ sí mọ́ṣáláṣí wọ́n respect yín kódà ẹ̀yin oníṣẹ̀ṣe náà ti ń ṣèṣẹ̀ṣe nílùú òyìnbó wọ́n fún yín ní ọ̀wọ̀ àti wá ń rí nílẹ̀ yorùbá báyìí tó ń sọ fún wa pé àwọn kan ò lè máa ṣèṣẹ̀ṣe nílẹ̀ yorùbá that again is injustice a ṣe ń béèrè lọ́wọ́ yín pé ìwọ náà gbéra nísìn kó o tẹ̀síwájú nítorí pé yorùbá nation tá à ń béèrè kò ń ṣe fún tèmi kò ń ṣe fún wọ fún gbogbo wa àti ìran tó ń bọ̀ àkókò ní sí níbí báyìí forever gbogbo ibi tá à ń wò yìí àwọn kan náà ló pinlẹ̀ ìyẹn la ṣe ń sọ pé iṣẹ́ wa fúnlẹ̀ wa forílẹ̀ ibi wa kàgbéga kàgbéga kàgbéga falẹ̀ rí ìgbàgbọ́ wa ni pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan ìṣọ̀kan àtòmìnira ní kẹjẹ ká máa lépa tẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dára ẹ̀yin ọmọ Odùduwà ọmọ òun dé bọ̀ sípò ẹ̀tọ́ rẹ ìwọ ni èmi ni ògo adúláwọ̀ àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ nígbà tá a ní àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ ẹ kí ló dé tí a jẹ́ kí ìmọ́lẹ̀ yẹn kó tàn kí ló dé tí à ń bò mọ́lẹ̀ ìtorí pa wà nílùú òyìnbó àfẹ́jẹ́ kógo yẹn tàn ní bíbáyìí àmọ́ àfẹ́jẹ́ kó tàn ní gbogbo abúlé wa àfẹ́jẹ́ káwọn abúlé wa máa jìyà àwọn ìyá wa máa jìyà àwọn bàbá wa máa jìyà àwọn àbúrò wa máa jìyà enough is enough Yorùbá nation is the final solution the sovereignty of the Yoruba people must be respected by the international community and by the government of Nigeria today. Koiki Media bringing the world closer to your doorsteps.